ẹ káàbọ̀ padà yẹn ara lé àwùyé náà lẹ́sẹ̀ gbọ́tọ̀hún lórí àkòrí tá a ti ń sọ̀rọ̀ lé lórí látẹ̀kọ̀ yẹn àìrí oorun sùn níbẹ̀ yà ti wọ abala ibi tá a ti máa ń sọ̀rọ̀ lórí èso kọ̀ọ̀kan lọ́sẹ̀ọ̀sẹ̀ èso tá a sì fẹ́ sọ̀rọ̀ lé lórí lọ́sẹ̀ tòní òun náà ni cabbage ó dáa lọ́pọ̀lọpọ̀ ó sì kún fún àwọn àǹfààní lóríṣiríṣi tó dáa fún ìlera ara wa ẹ kú àtótónu dókítà Kristi Adéléye ẹ ṣe mà. gábéjì rèé kí lẹ lè sọ lórí ẹ̀ kí ni ah. àwọn àǹfààní tó wà ń bẹ tá a bá ń jẹ kí ni àwọn nǹkan tó hmm, máa hmm, fún hmm. wa káwọn tí ò àwọn tí ò nífẹ̀ẹ́ rẹ̀ àwọn tí ò kì í jẹ kán lè mọ nǹkan tó ń pàdánù. gábéjì dá lọ́pọ̀lọpọ̀ kí n tó bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin náà jẹ́ àwò ẹ̀yin ara ilé ẹ wò ṣe ti rí gábéjì yẹn kí lẹ rò pé ó jẹ́ báwo ló ṣe rí lágọ̀ọ́ ara wa gbogbo fúrùtù kọ̀ọ̀kan ta ní tí Ọlọ́run dá ó da ó fi symbolize ẹ̀yà ara wa ẹ̀yin náà wo báwo ni kíní ìṣe ẹ̀yin ará ilé. lójú tèmi ó tiẹ̀ dàbí bọ́ọ̀bù iná. ah irọ́ ẹ̀gbá mà. ó dàbí bọ́ọ̀bù iná <laughs> ẹ̀yin ará kí ló jọ ṣé ọlọ́run dà torí bọ́ọ̀bù pé kí wọ́n máa jẹ́ ẹ̀yà ara báwo ló mo ti ń júwèé fún ẹ ká lọ wo anatomy wa lára wa ó jọ ọpọlọ àbí kò jọ ọpọlọ mọ́mì wa hmm. báwo lẹ ṣe rí sí. ó jọ ọpọlọ. ó jọ ọpọlọ ó jọ orí àbí kò jẹ irú tẹ bá wo inú ọpọlọ báyìí ẹ rí i pé exact like brain that is the more reason tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ jẹ́ kó jẹ́ àbùkù kẹ má kẹ bì sẹ́yìn nínú oúnjẹ tẹ bá ń jẹ ẹ fẹ́ sí ẹ̀wà ni o ẹ̀wà yín ti jiná ẹ rẹ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ kò sínú ẹ̀wà ẹ ṣe ráìsì ni o kì í ṣe ẹ sàláàdì nìkan ṣo fún ó da fún olóyún ó máa jẹ́ kí ọpọlọ ọmọ ẹ̀ kó pé látinú àwa náà ṣe mọ̀ pé tí ọpọlọ bá wà ẹni anything can happen èèyàn lè ní stroke nǹkan tó ṣiṣẹ́ pẹ̀lú ọpọlọ ó ń pẹlú wa wọn ní tọpọ wọn sórí pé báyìí nǹkan tó bá ń ọpọlọ á pé dáadáa vitamin A ó C vitamin A eh, ó wà fún ojú C ó tún ní B6 ẹ̀rí ṣe láwọn nǹkan tí mò ń dárúkọ yìí eléyìí B6 yẹn ń ṣe fún ẹ̀jẹ̀ hemoglobin hemoglobin ṣe rí C ìyẹn kò ní jẹ́ kó ní ìbẹ́ lẹ́nu tó wá ń sọ̀rọ̀ yìí tó wá kú gbogbo ẹnu ẹ̀ rárá ò ní ni ó wá ń sọ̀rọ̀ wá ń sín ẹ̀rí ó máa prevent wa kò ní jẹ́ ká ní ìta ń pè ní cough ẹ̀rí. ẹlòmíì wọn ti jẹ pé láti kékeré kò ní àìsàn méjì ju kàtà lọ. bẹ́ẹ̀ni o. àwọn dẹ̀ máa ń sọ pé vitamin c dáa fún ẹni tó bá ń ṣàròyé kàtà. nígbà tí ìyá ò jẹ gbogbo àwọn èso tá à ń wí. ẹlòmíì nígbà tí ìyá ò ti jẹ kọ́mọ náà bẹ̀rẹ̀ sí ní jẹ nísìn. ẹ nígbà tó fi kọ́ ọmọ ọmọ ń ẹ̀yin òbí tẹ́ bá wà nínú oyún àbẹ́ ẹlòmíì ṣe rí bó ṣe wà yìí carrots màá wá bọ̀ pẹ̀lú kùkúmbà mo lè fi ṣóúnjẹ alẹ́ kìṣẹ́ rí bíbọ̀ yẹn ẹ jẹ́ n sọ fún yín ẹlòmíì máa sọ pé ó le ẹni sùúrù tẹ bá fẹ́ bọ̀ yẹn ẹ lè mú kẹ rẹ báyìí tẹ bá ti rẹ ẹ rẹ sírín sírín sírín ẹ jẹ́ kó pọ̀ ẹ mú kárọ̀tì díẹ̀ ẹ fi sí ẹ wá mú gábéjì gábéjì yẹn omi kùkúmbà omi kùkúmbà yẹn ló máa jó mi sí ẹ ra fi tíntìn ẹ mú ìṣọwọ́ mi báyìí tíntín ní iyọ̀ ẹ̀ mú lé lórí tẹ́ bá ti mú sí tẹ́ra jẹ́ kó hó díẹ̀ á ti rọ̀ ẹ lè fi ṣóúnjẹ alẹ́ sùn òun là máa ń sọ fáwọn oní stroke wa àwọn patient wa lálẹ́ ń ta compulsory fún wọn nìyẹn oúnjẹ mẹ́ta yẹn a dẹ̀ rí i pé recovery ń wá kíákíá ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín hmm. ṣe mọ̀ pé lẹ́ẹ̀kan ń gbà tẹ̀ ń bẹ mi pé kí bó ni ìrísí rẹ̀ ti rí mo ní ìrísí ẹ̀ dàbí bọ́ọ̀bù iná. kì ọlọ́run ṣe fún bọ́ọ̀bù náà bí ẹ mọ bí ìdí bọ́ọ̀bù ṣe máa ń dọ́kọ̀ láti bọ inú. ẹ rí pé eléyìí jọ ọrùn wa àbí kò jọ ọrùn. Ah, orí mọ mi tún mu mi ń bò mí o. ẹ rí sẹ rí bẹ́ẹ̀ torí pàṣẹ wa ń sọ pé o ní vitamin A. o ní A o ní C. ojú yìí náà ni ó dáa fún. bẹ́ẹ̀ni ó dáa fún ó dáa fún ó dáa fún ojú. ó dàbí pé èmi náà mo gbà díẹ̀. ẹ gbà ẹ gbà ẹ tra ẹ tra. <laughs> ó dàbí bọ́ọ̀bù ẹ ti mọ̀ wípé. kò kí ṣe ọlọ́run ò ṣe fún bọ́ọ̀bù ẹ̀yin èèyàn ara lé tẹ̀ ń gbọ́ wa kì í ṣe bọ́ọ̀bù lọ́lọ́run ṣe fún ó ṣe fún ẹ̀yà ara wa tá a máa jẹ́ kórí wa pé bàbá wà nú oyún náà mm. táwọn ọmọ wa jẹ́ kí ọpọlọ wọn pé wọ́n wúlò fún ara wọn àti fún orílẹ̀ wa. àmì ọlọ́run á jẹ́ káwọn ọmọ wa wúlò fún ara wọn wá wúlò fún orílẹ̀-èdè á sì wúlò fún mọ̀lẹ́bí wọn gbórúkọ bàbá àti ìyá ga yàtọ̀ síyẹn ǹjẹ́ a tún rí àwọn nǹkan míì tí ẹ bọ̀ eh, màmá ìgbà tí mò ń ṣe ìwádìí lórí èso cabbage mo rí wípé ó ní sodium eighteen eh, eighteen eh, milligram èyí tó túmọ̀ sí pé bóyá ó máa ní traces iyọ̀. bó ṣe wà yẹn even gan ó ní nǹkan tẹ́bi ṣe sọ pé kí ọ̀pọ̀lọpọ̀ máa bọ̀ ó wà acidic díẹ̀ Mm-hmm. Hmm, iyọ̀ tẹ́ sọ yẹn ó tún wà secret jẹ tẹ́lómi bá ń jẹ ó lè máa ta àyàn lọ́fun ẹ rí i pé ó fẹ́ ṣe ó tẹ bá gé jẹ ẹlòmíràn nítorí pé ó ń ta yẹn òun ní ọ́sà so tó bá bọ̀ tó mu tó ra jẹ́ kí iná kó kó hó díẹ̀ kó rà díẹ̀ kó bomi díẹ̀ bó dójú òun nìkan náà ló ṣe ó dáa so irú tó ní sodium yàn tẹ ni ó nìyẹn. ǹjẹ́ mm, eh, mo fẹ́ sọ pé ṣé ó tún nídìí ká tún bu iyọ̀ sí torí èmi lóòótọ́ tí n bá ṣe eh, eh, ráìsì tí n bá fẹ́ ṣètò ní salad mi lè jẹun kí n má fi sí tí n bá fẹ́ ṣètò ní salad. kì í ṣe dandan kì í ṣe dandan kì í mm, ṣe dandan ká fi yọ̀ sí. kì í ṣe dandan ká fi yọ̀ sí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì á sọ yí pé ẹ̀rí bí mo ṣọwọ́ mi mo ara máa múyọ̀ tíntínní tíntínní pinch ẹ máa ra mu báyìí tíntínní ẹlòmíà ní kò dùn lẹ́nu ṣùgbọ́n tẹ́lómi bá ti fi yọ̀ díẹ̀ tí ń sí báyìí ẹ wò ẹ ní máa oúnjẹ mi oúnjẹ tí mo sọ fún wa yẹn bónọ́ọ̀sì ni o wọ́n rán mi pé orí gábéjì náà ní sọ̀rọ̀ èkíní ń jẹ nìyẹn ẹ̀rí ẹ̀rẹ́ eléyìí pẹ̀lú carrot àti kùkùmbà kùkùmbà ó lè ràn ẹ́ lọwọ ó lè jẹ́ kí nǹkan ọmọkùnrin ẹ ó ṣe déédéé dáadáa eléyìí ní kọkọ àwọn obìnrin náà ó lè jẹ́ kí ẹyin ọmọ ọmọ wa kó kó kó kó kó ṣe déédéé dáadáa ọlọ́run á ràn wá lọ́wọ́. ẹni tí ò bá wá ń jẹ cabbage tó máa láwọn ò nífẹ̀ẹ́ bóyá ká jẹ ní tútù bóyá ká jẹ ní sàládò bóyá ká rẹ ká ká bọ̀ díẹ̀ lórí náà èyí tí ò bá ń jẹ dókítà kí ni wọ́n ń pàdánù nǹkan tí wọ́n ń pàdánù pọ̀ nítorí pé kí ni wọ́n pàdánù ẹlòmíì torí náà lẹlòmíì yóò yẹ pé kò tí ẹlòmíì bá sọ fún mi pé ah mo ṣì ń wo kíní láì lo glasses ìyẹn ẹ̀rọ àgbéká yìí a ní kò sí tó ṣojú mi torí pé kí ni mò ń jẹ́ nǹkan tó máa jẹ́ kójú mi kó ṣe déédéé ẹlòmíì prefer kó lo oògùn oògùn yìí dẹ̀rẹ̀ kò ṣara lóore bí natural yìí ẹ̀ ló ṣe ń gbọ́ mi ẹ̀ tí ẹlòmíì ó ń pàdánù àìlera ojú kò kò ní tó àsìkò tó yẹ kó kí kí ìran bàìbàì kó dé ìran bàìbàì máa ti dé ẹ̀rọ ọmọ ọdún mẹ́fà mi wá gbé jígí sí lójú màá wò títí bàìbàì ní wọ̀ lọ́hùn ìyẹ́ ò jẹ oúnjẹ tó yẹ kó jẹ láti wọn a máa ní hereditary. àfi midimidi. àwọn àti ẹ̀gbọ́n ara ice cream kura. wọ́n ara sínú kínní. chocolate gbam. irú ilé kò séso hmm. kọkọ rárá tó yẹ kó fún ọmọ jẹ sùn lálẹ́ ó tó sùn á lè ti ṣe rẹ̀ lóore ó tún ní viber nínú bẹ́ẹ̀ni. fáíbà yẹn ìyẹn ló máa jẹ́ kéèyàn lọ sí tọ́lẹ̀tì wọ́ọ́rọ́wọ́. oúnjẹ dà. kó kó dà jẹ́sì lásìkò tó yẹ kó dà bẹ́ẹ̀ lómi bá máa wọlé ìgbọ̀nsẹ̀ báyìí bí ẹni fẹ́ bímọ ni. bẹ́ẹ̀ni kò tó ń sè máa kọlẹ̀ ẹ̀kọ́ ẹjọ́ ẹ jáde o èrò wà ń ta o. bàbá wa ẹ wọ iṣẹ́ ẹ̀kọ́ àtótónu ó lọ ní kí wọ́n lórí ètò báwo yẹn wọ́n fẹ́ kàn sí lórí ìtàkùn ayélujára bó lọ ti lè kàn sí. lórí àwọn nìkan tó fẹ́ bí yín àbí lómi fẹ́ rí yín nílé iṣẹ́ yín báwo ló ṣe lè kàn sí. lórí whatsapp mi nọ́mbà tẹ́ lè pè òun ni. ẹ má ì tí whatsapp nọ́mbà bàbá ẹ báwo ló ṣe lè kàn sí lórí ìtàkùn ayélujára. ẹ Christy Arise at gmail dot com Christy Arise at gmail dot com lórí Facebook Christy Adeleye fún gbogbo ẹni tó ní ìbéèrè láti bi màmá àbí ẹ fẹ́ dé iléeṣẹ́ wọn ẹ fẹ́ rí wọn fún ìwòsàn ẹ pè mí lẹ́yìn ètò ẹ pè nọ́mbà mi tẹ́ bá ti pè mí màá sọ bẹ́ẹ̀ ṣe máa dọ́dọ̀ wọn fún yín màá fún yín ní nọ́mbà àti àdírẹ́sì wọn. gbogbo ẹ̀yin tẹ́ nípolówó ọjà kan àbí omi tẹ́ fẹ́ ṣe zero eight zero six four zero eight six seven eight nine zero eight zero six four zero eight six seven eight nine Sekinat Ọláìdé Rájí lórí Facebook Sekinat Ọláìdé r ẹ̀kọ́ gbàkùn lórí Instagram lórí Orísun at Orísun TV ní lórí gbogbo ìtàkùn ayélujára wa Facebook ní o Instagram ní o at Orísun TV ní ẹ sì lè download gbogbo ètò tórísun mú wá fún yín ẹ lè wò wọ́n lórí ẹ̀rọ alágbèéká yín mobile phone yín láìsí wàhálà láìsí pé ẹ ṣe ń jókòó síwájú ẹ̀rọ amóhùnmáwòrán yín ẹ ṣáà download star times on app on on star times on app tẹ bá ti download ẹ ẹ search fún Orísun TV ṣẹ́rí gbogbo ètò wa pátá báyìí ẹ máa máa wò live and direct ní báwọn olóyìnbó bí wọ́n ti máa ń sọ títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tá ò mú akọ̀tún ètò ìlera lọ́rọ̀ wá sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín mo ní gbogbo tó bá ti ń jẹ mọ́ ti àlàáfíà àti ìlera òun ni ká mọ̀ gbájúmọ́ ilé òní lé wa ọ̀nà òní náà wà ọ̀dẹ̀dẹ̀ á dẹ̀ wá lọ́rùn gbẹ̀dẹ̀mùkẹ̀ láṣẹ ilé.